ọ̀pọ̀ àyọ̀ wọn làwọn èyí àyọ̀ká ló. oríṣi pẹ́yìn mo jókòó sí. Thank you.

òbí Abíọ́dún olùdarí ìjọbayọ kọ wá dé wa kọ dé wa nínú àbùkà kó o fi ara wa ní oṣù oríire kọ wá dé wa ní àlejò kọ wá dé lóhùn nípa ìwé àti pé èkó pẹ̀lú tí ọmọ rẹ àti àbáyọ àti tí kì í dáwọ́ ronú. ọtí tó ọkùnrin gbé ọtí ìtí ọtí ọ̀fun àwọn ènìyàn wà ní àgbélẹ̀jẹ̀ mọ́jọ. lọ má lọ gbé ọ̀nà ọmọ ìlú nàìjíríà má lọ wà lẹ́ o ọ̀fun sẹ́yìn náà má lọ wà lẹ́ o ẹ̀ẹ́dẹ́ náà má lọ wà lẹ́ o ẹ̀ẹ́dẹ́ ìfọ̀pá wa má lọ wà lẹ́ o wàá sànù wa o lọ́kùnrin wa tó wà lórí ìbáyìí má lọ wà lẹ́ra o wọ́n ti bọ́ sí ìlú sọ́mọ rẹ o bàbá wa ti di wọ́n pẹ́ pẹ́ pẹ́ pẹ́ pẹ́ pẹ́ pẹ́ pẹ́ wọ́n pẹ́ fẹ́ àwọn wọ́n lọ́la fẹ́ àwọn ooo lẹ́gbẹ́lẹ́gbẹ́ lọ́kàlọ́kà nílé iṣẹ́ ní àjọ àwọn ọmọ eh, ọ̀fun ṣèṣán ti rí dá àwọn èèyàn lára eh, nípa ìmọ̀lẹ́ ìkàkọ́sẹ̀ wọn o ah, bí wọ́n ṣe tẹ̀lé wọn yìí tí wọ́n lè náà tẹ̀lé wọn ẹ̀mọ́dé wọ́n pẹ̀lú ẹ̀mọ́dé wọ́n pẹ̀lú ẹ̀mọ́dé wọ́n sànù wa o àwọn ọmọ ẹgbẹ́ orí mi sàlùwà ní gbogbo ọ̀sán pátápátá ìbànújẹ́ mẹ́jọ kan o. táwọn ọmọ náà lù fún mi lélẹ ìfẹ̀kọ́ ọmọ sí láwọn àwọn ilé náà lù fún náà ẹ̀mí náà ló kú o lọ́ba ìyá ẹ̀lú wọn àti wọn fẹ́ẹ́ fún wọn ní òkú rẹ báyìí. Èkúrú rẹ̀ ni ó àyàgbálú. Èkúrú rẹ̀ ni ó àti fún àdéhùn ìwà yọ̀. ìyàgálú ó ti gbọ́ ó ti gbà ó ti gbọ́ ó ti gbà ó ti kọ́ gbogbo you àtúntò nílé o àlàáfíà àlàáfíà wa ní kìí àfíà o lọ́nà ọlọ́run ọba Elédùmarè o àyálẹ́lẹ́ ọ̀yà ọ̀làṣẹ tọ́ àti ó ti délé oṣù báyìí dídá òbílẹ̀ ti yàn. Ah. àyẹ̀lẹ́ owó bí wàdà. Who's on people? Yeah, I mean, I believe o Uh, owó sọ̀rọ̀ ló mú a gbogbo ìlú pátá owó sọ̀rọ̀ ní a fún ní oúnjẹ báyìí ló mú àwọn ìfẹ́ máa fi sí ní a máa fi sí ìrẹ̀lẹ̀ báyìí eh, ọlọ́run jẹ́ kí a tún ní ọjọ́ sí òní ọlọ́run jẹ́ a tún fi ní òye rẹ̀ mi. Eh,